الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adọ́pẹ́ fún Ọlọ́run ọba. Ọlọ́run ọba ètò ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Oore tí ó ga tí Ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin. E òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ wípé oore yìí òun ló máa wúlò fún ọmọ ènìyàn nígbà tí bá ń bẹ lórílẹ̀ ayé òun ni kò ní jẹ́ kí ọmọ ènìyàn ó sí ẹsẹ̀ gbé abẹ́lọ́run kọ́lọ́ọ̀ má gba oore náà ní ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. oore náà ìwúlò tó máa wúlò fún ọmọ ènìyàn kọ̀ọ̀kan ó pọ̀ gan yóò wúlò fún ọmọ èèyàn nígbà tí èèyàn bá fẹ́ kúrò lórílẹ̀ ayé yóò wúlò fún ọmọ èèyàn nígbà tí ènìyàn bá wà nù sàárè ó máa wúlò fún ọmọ èèyàn ní gbangba ta alkiyama òun náà ni ó tún wúlò fún ọmọ ènìyàn tí ó jẹ́ kí ó jẹ́ ẹni àlìjánná gbogbo àwọn ọ̀nà yìí kọ́lọ̀ ń jẹ́ kí ìgbàgbọ́ wa ta ní ìjẹ́ mùsùlùmí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń jẹ́ wúlò fún wa ní gbogbo àwọn àyè yìí gbogbo àwọn oore tí ó kù tí ọlọ́run bá ṣe fún wa gbogbo ẹ̀ náà ni àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ ọlọ́run fún wa lálàáfíà àlàfi lè ń bára wa sọ̀rọ̀ báyìí àlékún àlàáfíà kọ́lọ́n ṣe fẹ́ nìkan kan wa àwọn tí ó lálàáfíà kọ́lọ́n kó bá fún wa ní àlàáfíà ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè wa tá a wà yìí òun náà ni a fi lè bára wa sọ̀rọ̀ ọlọ́run ọba kọ́lọ́run bá yọ ìfọ̀kànbalẹ̀ ní agbègbè yìí kó tún sálẹ̀kùn ìfọ̀kànbalẹ̀ sí ibẹ̀ gbogbo ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run bá kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ a fẹ́ bára wa sọ̀rọ̀ ọlọ́run látinú ìwé ọlọ́run tó jẹ́ alkitab èyí tó jẹ́ pé ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ yìí gbogbo wa tí a wà níbí yìí kò sí nǹkan tá à ń wá tójú pé kọ́lọ́run bó yọ́nú sí wa lọ àbẹ̀lọ́run kọ́lọ́run kó yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ tí màá máa bá wa sọ ní ọwọ́ ìrọ̀lẹ́ yìí kí ọlọ́run ọba kó tọ́ ahọ́n mi sọ́nà. So láti lè jẹ́ pé kí ẹ gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ náà dáadáa kó sì jẹ́ kí ọ̀rọ̀ náà kó jẹ́ nǹkan tí ó lè wúlò tí ó lè jẹ́ lílò fún ẹnìkọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ fẹ́ máa gbọ́ kọ́lọ́nkú darí etí síbi gbígbọ́ tí ó máa ní gbígbà nínú tí ó dẹ̀ máa ní lílò nínú ní kọ́lọ́wọ́n bá kó darí etí etí ẹnì kọ̀ọ̀kan yín sí kọ́lọ́wọ́ ajé kí á rí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìjókòó wa yìí gbogbo tó máa ń bà ní èèyàn jẹ́ kọ́lọ́wọ́ bá kó bá mú kúrò bẹ́ẹ̀ kó jẹ́ kí ẹ̀san tó ga kọ́lọ́wọ́ jẹ́ kó wà fẹ́ nìkọ̀ọ̀kan wa la haula wala quwwata illa billah gẹ́gẹ́ bí àwọn elétò bí wọ́n ti ṣe ètò òun náà ni pé èmi ó máa ṣe tẹ̀síìrì fún wa nínú súrọ́tù Ibrahim òun ni àwọn elétò òun náà ni wọ́n gbé kalẹ̀ wípé súrọ́tù Ibrahim Quran fourteen so òun náà ni súrọ́tù Ibrahim wọ́n wá ní àyà ẹlẹ́ẹ̀kẹwàá àyà ẹlẹ́ẹ̀kẹwàá lọ síbi àyà twenty seven bí wọ́n ti kọ sínú ìwé nìyẹn láti àyà ẹlẹ́ẹ̀kẹwàá lọ sí àyà twenty seven so wọ́n kà fún wa díẹ̀ nínú àwọn àyà tí a bá lè sọ̀túnmọ́ rẹ̀ lónìí wọn kọ́kọ́ máa kà fún wa náà àwọn àyà díẹ̀ tá a bá lè sọ̀túnmọ́ ẹ̀ tán tàbí a lè sọ́tán a tún máa kọ̀ntínú ní ọ̀la abẹ́lọ́run kí ọlọ́run bá kó sọ́dún ọ̀run fún ẹnìkọ̀ọ̀kan wa náà. أعوذ بالله من الشيطان الرجيم That's نعم no. آه، آه، نعم، نعم. قالت رسلهم أفي الله شر فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى لتحسبن الصالحين ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú súrọ́tò Ibrahim súrà tí ọlọ́run fi sọ rí ànábí ọlọ́run tí a mọ̀ sí Ibrahim aleyhisalatu wasalam èyí tó jẹ́ wípé kìí ṣe pé bẹ́ẹ̀ ọlọ́run ọba wa mú ọ̀rọ̀ Ibrahim ó wá bẹ̀rẹ̀ sí sọ ọ́ láti bẹ̀rẹ̀ tó fi dópin kò kìí ṣe bẹ́ẹ̀ kò dàbí súrọ́tù Yusuf èyí tó wípé téèyàn bá dénú ẹ̀ ọ̀rọ̀ Yusuf òun náà ni èèyàn bá láti ìbẹ̀rẹ̀ rẹ̀ títí títí títí tí tí ó fi fẹ́ dé òpin so òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba ní máa sọ fún àwọn sọ̀háábà wípé súrà báyìí orúkọ tí ń jẹ́ òun náà lélẹ́yìí bóde ẹgbẹ́ nígbà míì súrọ̀ a máa ní okọ̀ bíi méjì mẹ́ta nígbà míì ṣùgbọ́n súrà eléyìí tí a fẹ́ kà yìí kìí ṣe pé bóyá ó ní orúkọ méjì àbí mẹ́ta orúkọ tí ó ń jẹ́ náà ni súrọ́tù Ibrahim kò dẹ̀ sí iye méjì ń bẹ wípé ẹni tọ́lọ́run ọba fi sọ ní orúkọ òun náà ni ànábì ọlọ́run ọba tó tẹ̀lé ànábì ní ipò òun náà ni ànábì Ibrahim aleyhisalatu wasalam ṣùgbọ́n kì í ṣe wípé ìtàn rẹ̀ òun wá ni a máa kà níbẹ̀ bí kò ṣe pé àwọn ọ̀rọ̀ ìbáadà ọ̀rọ̀ kágbọ́ ọlọ́run ọba yé ọ̀rọ̀ àwọn ànábí ọlọ́run ọba tó ti lọ òun náà ni a máa bá pàdé ní inú sùúrọ̀ yìí ayé ẹlẹ́ẹ̀kẹwàá tí wọ́n kà fún wa òun náà ni pé kọ́ láti rùsùlùkùn afi Allahi shak. qalat rusuluhum afi Allahi shak. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nípa àádọ́tùlùkùfà ìṣesí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìṣesí wọn bákan náà ni ẹ̀tọ́ làwọn bá kọ́kọ́ ránṣẹ́ òun náà ni Nuhu alayhi salatu wassalam àwọn tí wọ́n ṣe kèfèrí sí gbogbo bí wọ́n ti ṣe pátá yẹ́yẹ́ òun náà ni wọ́n ṣe fún gbogbo àwọn tí wọ́n ránṣẹ́ ní ẹ̀yìn rẹ̀. tó o dórí òjìṣẹ́ ọlọ́run bí àwọn tó ṣáájú lọ ti ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn kèfèrí maka àwọn kùfárù maka bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sójìṣẹ́ ọlọ́run lára sísọ̀rọ̀ alukurani kẹrin òun ni wípé kó máa sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú lọ yóò máa ṣàlàyé wọn fún wa àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú lọ kùránì yóò máa ṣàlàyé wọn tó bá sọ̀rọ̀ Núhù yóò sọ bó ti jíṣẹ́ yóò sọ nǹkan táwọn èèyàn rẹ̀ ṣe fún yóò sọ ibi tí ọ̀rọ̀ wọn tó já sí ìmọ̀ mo ní ẹyọ kọ̀ọ̀kan ní sùnwọ́n inú sọ́tù Ibrahim ọlọ́run bá wá kó àwọn ànábì ọlọ́run ọba kan ọlọ́run kó wọn jọ àwọn afọ́ńtẹ̀sì wa ṣàlàyé wípé ọlọ́run kan fi àwọn ànábì ọlọ́run ọba yẹn ṣe sáǹpù fún wa ni gbogbo àwọn ànábì ọlọ́run tó ti wá ọlọ́run ti kó síbẹ̀ wípé ìṣesí àwọn kèfèrí. sí àwọn ànábì ọlọ́run kò yàtọ̀ síra wọn ọlọ́run á fẹ́ ṣàlàyé ìṣesí àwọn so aya yìí nìsín ó ní rúṣùlù wọn àwọn ìránṣẹ́ so ìyẹn máa mú wọn padà sẹ́yìn torí pé dọ̀míìrù kan ó ti wà ní ibẹ̀ àwa lọ sọ́dọ̀ àwọn tọ́lọ́wọ́n bá dárúkọ aya yẹn a fi wá connect ẹ̀ mọ́ àtàwọn ni pé àwọn ìrànṣẹ́ wọn sọ pé èrí mọ́ àwọn ìrànṣẹ́ wọn tí ó sọ pé so àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án àwọn afọ́bàwà ká àtúmọ̀ rẹ̀ kátó wa máa bá àyà ẹlẹ́ẹ̀kẹwàá lọ nam. ọ̀rọ̀ mi àti kúnlá bá wọlé mi. ọlọ́run ní information ìròyìn àlàyé àsọyé nípa àwọn tó ṣe yí pé wọ́n ṣáájú yín ọlọ́run ní ṣe bó ti wá bá yín àwọn èèyàn wo ló ṣáájú yín tọ́lọ́run bá fẹ́ ṣàlàyé fún yín. ọlọ́run ní àwọn èèyàn tá à ń sọ yẹn. àwọn náà ni èèyàn núhù ọlọ́mú núhù ànábì àkọ́kọ́ ọlọ́run ọba mú ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba mu áádùn ọlọ́run ọba mú àwọn èèyàn kíni ọ sọ kọ́ọ̀mù nù in ọlọ́run ọba ti ń jẹ́ kí ni ọlọ́wọ́ kò dárúkọ ànábì ọlọ́wọ́ yẹn ń tiẹ̀ so ọlọ́wọ́ dárúkọ àwọn ará ad àwọn kan ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ànábì ọlọ́wọ́ wọ́n sọ ni àwọn samud ọlọ́wọ́ ò ànábì eléyìí náà ó ànábì tí wọ́n ní sọ́ọ́lẹ̀ sòsùn tó jẹ́ kí ni o àkọ́kọ́ awwalu rusul àkọ́kọ́ ìránṣẹ́ tí ò sí èméjì bẹ́ẹ̀ òun náà ni Nuhu so ọlọ́ọ̀bá wa fẹ́ kó gbogbo àwọn tó kù tó ọmọdé fún ọmọdé kan àwọn ẹbí ọlọ́run tó kù ilẹ̀ òkun ọlọ́run kìíní ọ̀rọ̀ wàlẹ́dínà ọlọ́run wàlẹ́dínà mi ń bá dìhín ọlọ́run dárúkọ àwọn tó kọ́kọ́ ti wá síwájú ọlọ́run á kó láti bẹ̀ẹ́ lọ lórí ànábì ọlọ́ni àtàwọn tó ṣe wí pé mẹ́mbàdìhìm wọ́n wà lẹ́yìn wọn ọlọ́ni àtàwọn tó ṣe pé wọ́n wà ní ẹ̀yìn wọn náà. ọlọ́ni láyà lámú um ọ̀hún illallah ọlọ́run kò sẹ́ni tó mọ̀ wọ́n àyàfọ́ lọ́hùn àwọn tí wọ́n ń sọ ìtàn àwọn historians ẹ̀rí tí wọ́n fẹ́ ka àwọn àtàn míì wọ́n ní ọ̀rọ̀ yìí o it has been lost in antiquity wọ́n ó ní wípé àwọn òtẹ́ẹ̀lì sọ kankan pa rẹ̀ pípẹ́ tó ti pẹ́ kò jẹ́ àmọ́ nǹkan tó jẹ́ mọ́ torí pé títóbi ọlọ́run kéèyàn ló fẹ́ kọ ìtàn ní ìsìn pé mo fẹ́ kọ ìtàn from ádámà títí dé ibi tá a wà ní ìsìn irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn lórí kọ àwọn tó ti ṣáájú wa lọ́gán nìyí tó gbé wọ́n tún súnmọ́ ọwọ́ iwájú dáadáa bàbá mi bí ẹ̀ sí ó tún súnmọ́ kí ni o ọwọ́ iwájú dáadáa ọlọ́run ọba ṣàlàyé wípé láàyà àdámù ọlọ́run ní gbogbo àwọn tó ti lọ yẹn kò sẹ́ni tó lè mọ̀ wọ́n àyàfọlọ́run ẹ̀kẹ́ yẹn ọmọ títóbi ọlọ́run ọba mẹ́wọ̀n pé gbogbo nǹkan ló mọ̀ ọwọ́ àbí kulli shay'in alim gbogbo nǹkan ló mọ̀ àwa ó ní iye tá a lè mọ̀ tá a bá tún mọ̀ á tún gbàgbé ẹ̀ tá a bá tún sọ àtúnṣì kọ àtúnṣì kọ tá a bá tún fẹ́ máa kọ́ lẹ́lẹ̀ àdègí ni o àtúnṣì kọ a bá tún láàmà àtúnṣe tó tún mọ́jú wa lọ tí ó tún máa kọ̀rẹ́tì wa pé ah, ah, òye ni òun náà sì tún mọ̀ ọ́ òun náà gbà lè kọ̀rẹ́tì àwa ni kọ́lọ̀ kábílẹ̀ bá a máa títóbi ọlọ́run ni ọlọ́run nìkan lọ́ba tó ní ìmọ̀ lórí jẹ́ pé ìmọ̀ ọlọ́run ni ìwé tá gbé lẹ́lẹ́yìí tó bá sọ nǹkan kan tẹ́nìkan bá dé tó wá sọ nǹkan míì á ní pé ẹni ẹni kò mọ nǹkan tí ń sọ eléyìí òdodo látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni láyà alámọ̀ kò sẹ́nì kankan tó mọ àwọn èèyàn yìí àyàfọ́ ọlọ́run nìkan náà. ọlọ́ni جاءتهم ọlọ́ni gbogbo àwọn ànábì ọlọ́run láti bẹ̀rẹ̀ tó fi dópin ọlọ́ni gbogbo wọn pátáyẹ́yẹ́ ìdáwọ̀ ọlọ́run ọba fún wọn tí wọ́n wá pẹ̀lú ẹ̀ bílí bayinat ìyìn tó clear ni wọ́n wá pẹ̀lú ẹ̀ kéèyàn ní Kùránì ò clear sóhun kọ̀mọ́tì ṣe ni kò ní á ah, kùránì yìí ò clear aláìrọ ni gbogbo àwọn ànábì ọlọ́run tó wá àwọn tó bá wọn lè gbà mọ̀ wípé òdodo ni wọ́n gbé dání kẹ́lì kó sọ pé òun mọ̀ pé ìsìláàmù ní ọ̀nà ní àwùjọ tá a wà yìí ìrọ́lọ́pà ìrọ́lọ́pà torí pé kí ni o gbogbo ohun tó yẹ kó fi mọ òdodo lọ́lọ́run ti gbé kalẹ̀ lẹ́bẹ̀ẹ́ ọlọ́ni àwọn aránṣẹ́ wọ́n wá bilbayinat ọlọ́run ni wọ́n wá pẹ̀lú àwọn evidence pẹ̀lú àwọn ẹ̀rí òní wọ́n wá pẹ̀lú ẹ̀ náà. ọlọ́run ni àwọn èèyàn yìí rọ́dú àìdí àwọn fi àfùwà ìhìn níbi dẹ́pẹ́sì níbi tá a bẹ́ẹ̀ ṣe kọ́ nìyẹn ọ̀rọ̀ tó pọ̀ láwọn afáàsọ ń bẹ́ẹ̀ àwọn èèyàn yìí inú kí wọ́n sọ wọ́n pé o jíṣẹ́ tó bá dákẹ́ mẹ́ ó jẹ bàbá ńlá yà rọ́dù àìdíyà òun fi àfùwà ìhìn wọ́n mú ọwọ́ wọn wọ́n fi sẹ́nu wáyé pé ọ̀rọ̀ ń sọ dákẹ́ lóòótọ́ òdodo ní ṣùgbọ́n ni o àfẹ́ gbọ́ ọ̀pá rọ́dù àìdíyà òun táwọn òṣìṣẹ́ bá ti fẹ́ máa sọ̀rọ̀ báyìí pé àfẹ́ kọ́ ọ sọ̀tọ̀ fẹ́ máa sọ wọ́n fọwọ́ dí òjíṣẹ́ lẹ́nu pé ọ gbọ́dọ̀ sọ̀tọ̀ fẹ́ sọ ìṣesí ni tó wà fáwọn tó ṣáájú lọ gbàdá nàbí iná dọ́lọ́ ń gbà nàbí dìde àwọn ará Mẹ́kà sọ fáì méjì àwọn èèyàn pé ẹ̀mí tẹ̀tí gbọ́n tó fẹ́ sọ wọn nà gbọ́dọ̀ lórí o wọ́n á bẹ àwọn èèyàn pé ẹ má gbọ́ ẹ má tẹ́tí gbọ́ tó o bá fi lè gbọ́ báyìí o máa wà kọ̀ǹbíìsì ni wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ èèyàn mọ̀ pé náà wá ti gbọ́ nǹkan yóò wà kọ̀ǹbíìsì wọ́n á rò pé ọgbẹ́ ló bẹ dára ní pé kí ni kó o mọ̀ gbọ́ rárá irú ẹ̀ náà làwọn tó ṣáájú lọ́ máa ń ṣe òdodo wọn ò ní kéèyàn ọmọ sọ rárá ìwé náà wà láwùjọ tá a wà lónìí ẹ wo òdodo ṣé òdodo ìwọ sọ wọ́n sọ dákẹ́ ó sòdodo ń bì so bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ náà mú. ọlọ́run ní wọ́n wá sọ pé àwa àwa gàfárúná bìmọ́ òrìṣìí tún bì í wọ́n sọ wọ́n tún fọwọ́ gbáyà gidi máa ń ká ìnìyẹn ǹjẹ́ ẹ mú wá àgbà á disbelieve rẹ̀ àgbà ẹlẹ́dàá bá gidi wà náà ẹ̀ pé àní tó mú wá lóòótọ́ lọ dá o ṣùgbọ́n kí ni o àgbà lọ́wọ́ rẹ̀. Now, ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí gbólóhùn tí ó jáde lẹ́nu wọn wọ́n wá ń dọ́gbọ́n ṣètàjẹ ìtàjẹ ní gbólóhùn náà o wọ́n ní àwọn làfin ṣákìn mùríbìn wọ́n tún kọlifáì doubt wọ́n ní wọ́n ní àwọn wà nínú iyèméjì tí iyèméjì yẹn tó wá ń kó iyèméjì báyàn ẹ bá ti qualify òdodo ni wọ́n máa ń kó òdodo ni o wọ́n wá ní àwọn wà nínú doubt doubt yẹn náà tó wá ní ó tún wá is making us kí ni doubt òun náà tó wá ń jẹ́ ká tó máa doubt ẹ̀pẹ́ ọ̀rọ̀ tó burú nìyẹn. <laughs> wọ́n ní àwọn wà nínú. wọ́n ní àwọn wà nínú iyèméjì tí iyèméjì yẹn tún ń kó iyèméjì bá wọn mi máa tẹ̀dí òun nàná gbogbo ń tẹ̀yà ànábì ọlọ́run bá yìí ń pè wá sí àkòyé wa à ń dáwùtù ẹ̀ pé kò kì í ṣe òdodo ṣògbọ́n tó jẹ́ pé jẹ́ látẹnu àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí nìyẹn irọ́ ni wọ́n sì ń pa wọ́n mọ̀ wípé òdodo tó jẹ́ òdodo ni ṣùgbọ́n irọ́ tó wà lọ́dọ̀ kèfèrí olóbi ń sọ wípé kèé sòdodo lọ́dẹ̀ bá rí kèfèrí ẹ lọ́wọ́ kèfèrí láyé irọ́ ni gbogbo gbèsè ayé rẹ̀ so rábì lè jẹ́ pé ẹ̀sìn kèfèrí yẹn ó mú ní kíkankíkan báyìí irọ́ ni àwọn kẹfẹ́rẹ́ ni ẹ má débi kùránì yìí o ẹ má ka o ẹ má débi kùránì wọn rárá o ìṣesí wọn nu wọn á ní nǹkan tí wọn ń ṣe òkè ṣẹ̀sìn rárá ni wọn ti máa ṣe nìyẹn so ìṣesí àwọn kẹfẹ́rẹ́ ò nìyẹn so àyà tiwa gángan òun á ní pé kí ni ọ. ọ̀rọ̀ àti ọ̀rọ̀ wasallam gbólóhùn tó jáde òun náà ni wípé àfi ńlá ṣé ọlọ́run ọba àfi ńlá ìṣak ẹjọ́ ṣé dáùtù wà pọ̀ lẹ́nu èèmọ̀ ni wọ́n pè yẹn istifan yẹn the ta'ajjud èèmọ̀ kéèyàn máa sọ wípé àwọn àfa ìtumọ̀ méjì wọ́n ṣe àfi wùjúdi láì ṣak àfi ìbádàtì láì ṣak ṣé nínú ẹ̀sìstẹ́ǹsì ọlọ́run ẹ̀jọ̀ ṣé èméjì wà bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ tí a bá fẹ́ mọ̀ pé ọlọ́run ọba exist àbọ̀ ọlọ́run ọba ò exist àwọn àfa ní ntòwó lè fi mọ̀ ọlọ́run ti fi sọ́dọ̀ rẹ̀ tó o bá ti ń rí na gbogbo ohun tó ń rí láyé pátá yẹn àmì pọ́lọ́ ọba exist ni ló yẹ pé kanú àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé wàfíìkú lè ṣe é la ò ààyè tó ń. sì ń tọ́ka wípé ọlọ́run ọba ó exist gbogbo nǹkan tá à ń rí pátá yẹn yẹn òtítọ́ alẹ́ àdínlátú alẹ́ ìsíyà nítorí ọba lè rí ó sọ fún ọba ọlọ́run ọba exist òun sánmà lókè láti ẹjọ́ yìí òun wo lẹ́lẹ̀ láti gbà yìí ọwọ́ aṣọ ọlọ́run ọba ò ọba tí nǹkan bá move èèyàn máa mọ̀ pé ọlọ́run bá ló jẹ́ kó máa move tí nǹkan bá dúró gbẹ̀ngbẹ̀n èèyàn máa mọ̀ pé ọlọ́run ló jẹ́ kó dúró gbẹ̀ngbẹ̀n in tó tóbi tó báyìí sánmà tó tóbi tó báyìí àtìlé ayé tó tóbi tó báyìí kí ọmọ ènìyàn wá takò wípé kọ̀sẹ̀ tó ní kí wọ́n máa sọ fún èèyàn wípé ẹnìkan ló ní gbogbo kínní kó ní kọ̀sẹ̀ tó ní kó wá sọ fọ́mọ yẹn pé fóònù tó mú lọ́wọ́ yìí kò sẹ́ni àgbàdo ní fóònù yìí ó ní ara ẹnìkan gbọ́dọ̀ ní ṣe gbódì dèrè pọ̀ ó mú fóònù dání wọ́n dẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan sọ wípé à fóònù yìí ó wọ́n ní kó wá sọ ní kò sẹ́ni kẹ̀kẹ́ tó ní ayé wọn ní ó yá wèrè ni kò sẹ́ni kẹ̀kẹ́ tó ní ó lóò mẹ́ tó ní ó rí ẹgbẹ́ kò sẹ́ni kẹ̀kẹ́ tó ní ibi wọn sọ nìyẹn pé mi mẹni tó ní ló sọ ó lè sọ pé kí ni o kò sẹ́ni tó ní ìyàbọ̀ sọ bẹ́ẹ̀ níbi kò rí e lójú títì kò rí nǹkan e lójú títì sọ sọ pé kò sẹ́ni tó ní ó lè sọ bẹ́ẹ̀ làkà ọmọ yẹn wá polúkúmusu ọwọ́ á ní kọ̀sẹ́ni tó ní sánmà kọ̀sẹ́ni tó ní lẹ́lẹ̀ ó ní nature ní akànbá bẹ́ẹ̀ ní ó ní akànbá bẹ́ẹ̀ ni o kò sẹ́lì kankan tó ní ṣe rí i pé ṣéṣe méjì wá wà nínú yẹn kí wọ́n ṣe àwọn ogún ọ̀fẹ́ máa ṣàlàyé fún pé ẹnìkan ló ní ṣe kí wọ́n ṣe máa ṣàlàyé fún ọlọ́run á àwọn ànábí ọlọ́run àìmọye. onu mini hun ma koso sinakun aleik wa mini hun ma lamu laksusun aleik owo ni rinuunwa awon ta a so ta wawa awon ta a so ta wafa na bi ombe gbogbo wa wawipe eni to ni sama ololong eni to ni ile ololong eni to ni gbogbo nkata nriyi pe ya liso pe ni kalonni ololong o meyawaso wipe kò sẹ́ni ẹ̀ka tó di ẹjọ́ sódì ti ká máa ṣàlàyé lọ́ba wọn ọlọ́ni àmùkúlìkú ní gọ́ọ̀rì ṣe é hàmùhùmùlẹ̀ họ́ọ̀lìkù ọlọ́ni ṣe òdìdìrín ni orí nǹkan tí wọ́n dá tó wá lẹ́ẹ̀lẹ́ ìwọ gángan fún ààrẹ wọn dá ọ ni ẹ̀yin kẹfẹ́ ni wọ́n dá gbogbo yín ni nǹkan gángan náà fi dá yín ẹ kì í sẹ́nìkan lọ́wọ́ àbí àìjì dídá yín ṣé wọ́n lọ́wọ́ dára rẹ dá ẹ ò lè dára rẹ dá láéláé ẹ tó látara bẹ́ẹ̀ kò sí doubt tí doubt bá wà kẹ́lì kò sọ kò sí doubt rárá láti lè sọ pé ọlọ́run ọba bí ojúwùdí ńlá ọlọ́run ọba ń bẹ kò sí doubt mẹ́ ọlọ́run dán bẹ́ẹ̀ ènìyàn kọ́ mọ̀ pé òun bẹ́ẹ̀.

tí èso ọgọ́rùn ọlọ́dún wa ṣàkà ọwọ́ tó wá ṣàlàyé ara rẹ̀ pé òun bẹ̀ ọmọ ẹ̀ wá ní kò sọ́lọ́ ẹjọ́ àfilá ìṣàkùn. ẹjọ́ séyè méjì wà nípa ọlọ́run séyè méjì bẹ́ẹ̀ lóòótọ́ lóṣù ọlọ́run ọba sọ wípé mùsùlùmí èso a máa dọ́dọ̀ rẹ̀ báwo lè súnmọ́ lọ́dọ̀ mùsùlùmí tí ó bẹ̀rẹ̀ lágbára lọ́dọ̀ mùsùlùmí yóò máa sọ wípé mọ̀nìkọ́lákọ̀ àdà èṣù ti mùsùlùmí nù ta lọ́dá sánmà ọlọ́run ni yóò ti ta lọ́dá lẹ́ẹ̀lẹ́ ọlọ́run ni yóò wá fẹ́ wò pé ta ló wá dá ọlọ́run gẹ́gẹ́ ibi tó ti dìdẹ̀rù nìyí o tó o bá ti béèrè pé ta lọ́dọ́ lọ́hùn tó rí ánsà fún ara rẹ wàá béèrè wípé ta ló tún dá ẹnì tán dọ́lọ́ o tún máa béèrè bẹ́ẹ̀ náà tó wọn ti máa ń sà wá wàá sọ pé ta lẹ́nu dá ẹnì tán dọ́lọ́ dọ́lọ́ dọ́lọ́ ó ṣe ní orí bẹ́ẹ̀ni wàhálà ló so èsù ló gbọ́dọ̀ mi so ibi tí pọ́blẹ́mù ẹlòmíì wà nìyẹn tí ó wà ntí ẹni pé ah, ah, èrò kan ìkẹ́kọ̀ọ́ wò lè dá wà tóòtọ́ ṣùgbọ́n láwọn ọba láàbì dá ayatollah ń wọn là ní ayatollah ọlọ́run ọba kò sí bẹ̀rẹ̀ tún kò sópin fún ibi tí lè ka yìí rẹ gbọ́dọ̀ dùn sínú gbogbo nǹkan bá dáyé ló ní bẹ̀rẹ̀ ó dẹ̀ máa lópin so ibi tí lè ka yìí rẹ gbọ́dọ̀ dùn sí nìyẹn so apila ìṣàkó. tí o bá ti wá síyè méjì tó gbà wípé lẹ́sà fi ujúdìlá ìṣàkùn pẹ̀lú bó ti ṣàlàyé yẹn tó o bá ti gbà pé nípa ẹ̀sìstẹ́ǹsì ọlọ́run kò sí èméjì bẹ́ẹ̀ ìtòkù ni wípé àfi ìbádàtìlá ìṣàkùn ṣé kó o wá sin ọlọ́run ṣé èméjì wà bẹ́ẹ̀ pé kí èméjì wà bẹ́ẹ̀ kó o sin ọlọ́run kò sí èméjì bẹ́ẹ̀ torí wípé gbogbo tó dá ìpátá yẹ́ẹ́yẹ́ àǹfààní rẹ ní jẹ́ sọ́mẹ̀ òjò tí ń rọ̀ àǹfààní rẹ ni oòrùn tó ń rọ̀ àǹfààní rẹ ni òṣùpá tó yọ bẹ́ẹ̀ àǹfààní rẹ ni ilẹ̀ ẹlẹ̀ ìtí ń wù jáde àǹfààní rẹ ni omi tí ń sẹ́ jáde ńbẹ̀ àǹfààní rẹ ni góòdù tí wọ́n wà ńbẹ̀ àǹfààní rẹ ni gbogbo àwọn nǹkan nǹkan ńláńláńlá pẹtrol gbogbo ètò wà ńbẹ̀ kí ni àǹfààní gbogbo wa ni orílẹ̀-èdè wa lónìí ní sèké la fi ń jẹ ebi dáwọ́ dá láwọn aláṣẹ́nu lẹ́lẹ́ ni àwọn bàbá wa bá wa lónìí bẹ́ẹ̀ ni ṣe bọ́lọ́run ló fi síbẹ̀ ọlọ́run tó wá fi bẹ́ẹ̀ ẹjọ́ ṣé ọlọ́run ọba ò lẹ́tọ̀ọ́ pé káwá jọ́sìn fún un ó lẹ́tọ̀ọ́ pé ká jọ́sìn fún un kéèyàn wá ní pé kò nídìí kó ọ̀rọ̀ jọ́sìn fọlọ́run pé iyèméjì wà níbi kó ọ̀rọ̀ jọ́sìn fọlọ́run kò sí iyèméjì bẹ́ẹ̀ ìgbà ọ̀kọ́ gbà ní pé ọlọ́run ọba ń bẹ ó dẹ̀ gba gbogbo nǹkan pátá yányán ìwọ́dọ̀ wájọ́ mi ènìyàn tó máa wá pọ̀ láti ẹni kó jọ́sìn ọlọ́run jẹ́ gbogbo nǹkan pátá ẹranko máa wúlò fún ọ ibo ìdórí bọ́dì rẹ gẹ́gẹ́ ọlọ́run jẹ́ máa wúlò fún ọ ọwọ́ rẹ ó wúlò fún ọ ojú rẹ ó wúlò fún ọ ẹsẹ̀ rẹ ó wúlò fún ọ gbogbo omi ara rẹ ó wúlò fún ọ ọlọ́run ọba jẹ̀lẹ̀ máa kan lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ò wá ní wúlò fáwọn kó o lè máa mọ títóbi ọlọ́run. so kò síyè méjì níbi ká sí lọ́hùn ká sí lọ́hùn ọlọ́run bò dẹ̀ fi wálẹ̀ ó ṣàlàyé bá ti sìn ín ọlọ́run ọba ó ṣàlàyé bó ti sin òun tó o bá sin ọlọ́run ìbáàdà tó ga jù ó ní sọ̀láàtù kébé kan wá máa kọrin o ni òfin sí lọ́hùn kó o máa jó nǹkan lófin sí lọ́hùn kó o máa ṣàdúrà nǹkan lófin sí lọ́hùn ìbáàdà tó ga jù tá a fi sin lọ́hùn ó nírun téèyàn ọba ti kírun ó sin lọ́hùn ọba ló ń yin ọlọ́hùn ọkàn ààrẹ jẹ ni sísin ọlọ́hùn ní bẹ́ẹ̀ kéèyàn so nínú sísin ọlọ́hùn kò sí èméjì bẹ́ẹ̀ kárí pàǹsìn ọlọ́hùn dáadáa ìtayà yìí sọ fún wa nìyẹn tá a bá ti gbàpọ̀ lọ́wọ́ ọba ń bẹ́ẹ̀ ká sì gbà pé ìbádọ́ ọlọ́run náà kò sí kí ni o kò sí iyèméjì bẹ èèmọ̀ ni àwọn ànábì ọlọ́run bá ń ṣe pé ẹ̀yìn èèyàn ẹ̀jẹ̀ tún kọlífà iyèméjì ntí ò sí iyèméjì bẹ rárá. àwọn tí wọ́n jẹ́ àwọn rúṣùlù wọn àwọn obìnrin àwọn ànábì ọlọ́run àwọn náà wá mú àmì wá fún wọn kí ni yọ́ sọ náà torí ẹ̀rí pé kí wọ́n wọ́ fátírì yẹn lọ́wọ́ sàlẹ̀ òyìn ni pé àfi fátírì sàmàwátì wàlẹ̀ arúndì ṣàkù ẹ kò sọ pé fátírì sàmàwá ó bá pé ah, sọ́nà wa jẹ́ ẹni tí ẹ máa ṣe ìdèjì ìpa rẹ̀ ni wúwà fátírù sàmàwátì wàlà àrùdì òun ló sì dá sẹ́mà àti ọlọ́kọ̀ọ́sẹ́ bẹ́ẹ̀ ìdọ́sẹ́ bẹ́ẹ̀ ni pé àfi fátírì sàmàwátì àfi fátírì sàmàwátì wàlà àrùdì ṣàkù ẹni tó dá sẹ́mà àti lẹ́ẹ̀lẹ́ tí ò sẹ́ni kankan tó dárú irú ẹ̀ mọ́ ẹnìkan ò lè jáde kó wá ní ẹnjìníà ni òun o ẹnjìníà ó wá ní òun fẹ́ ṣe nǹkan sójú òfurufú gbogbo sánmà yẹn òun fẹ́ ká jẹ́ pé ká ṣe kínní lọ kọ́nyá ká bẹ̀rẹ̀ sí ṣerú àwọn òpó báyìí náà tọ́lọ́wọ̀ olóko ṣùgbọ́n àwọn náà kẹfẹ́ ṣe káàkiri gbogbo ayé bá ti gbé sórí ibi ìwà yìí gbogbo ayé abẹ́ ṣe káàkiri rẹ̀ ipò làwọn akùsí inú ìdààmú gbogbo wa láàlàyé inú ìdààmú lákùsí kálá fẹ́ sí ní gbogbo sọmọ yìí lọ báyìí tí gbogbo ayé ní pé àbẹ́lu sọmọ àwọn sọmọ tara ìbọ̀lá inú dààmú lákùsí. lè tọ́ gbogbo ayé kò kọ́kọ́ rọrùn náà tó bá dé lu òyìnbó ṣe bẹ́ẹ̀ abala bìkan ló lọ ń bẹ ó kàn lu ẹ̀gbẹ́ bìkan lásán ó kàn ló gbèsè ayé bẹ́ẹ̀ dẹ́rọ la bẹ́ẹ̀ ó lè dé gbogbo ilé ayé mo ti dé àbílìn Amẹ́ríkà àbílìn kí mo lọ wà àgbègbè kan kékeré tó kàn ló bìkan ní ikú mẹ́rin ibo ló bí tọ́lá lọ fẹ́ máa tọ Nàìjíríà nìkan kó tẹ́lẹ̀ gbogbo lẹ́lẹ̀ tó wà Nàìjíríà ò lè tẹ̀fẹ́ lóògùn. sọ́bọ̀ ọlọ́run ọba fẹ́ ọlọ́run wa jẹ́ pé olówó adá fátìrì sàmà wà á ti wà láàbù nǹkan tó jẹ́ pé ẹnìkan ò kọ́kọ́ dárú rẹ̀ ẹnìkan kò sì lè dá láéláé kéèyàn wá ní ẹni yẹn iyèméjì ń bẹ nípa rẹ̀ ọlọ́ni ká máa nǹkan táwọn òjíṣẹ́ ọlọ́run bá fi bá wọn sọ̀rọ̀ nìyẹn so àwọn òṣìṣẹ́ ọlọ́run bá tún wá gbé dáwà wọ́n tún wá gbé wọ́bẹ̀ náà. àwọn òṣìṣẹ́ ọlọ́run bá wọ́n wá wo wọ́n wá sọ iṣẹ́ dáwà ẹ̀rù bí wọ́n ti ṣe dáwà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní ẹ wá wo àánú ọlọ́run ọba yẹn yẹ̀dì òun kùn ọlọ́run ọba yìí ló wá ń pè yìí kí ló ń pè yìí fún. ìdẹ́ni pé yẹ̀dìrú kún ìlà ìbádàtì yìí ìdọ́lọ́ ọba ń pè yìí fún nìyẹn ẹ gbọ́dọ̀ sìn ọlọ́run làwọn àfáàbí sọ fún wa wípé tàwọn ìdùnnú ìbádà òun tó bá ní mo wípé ọlọ́run ló dá sánmà mo dẹ̀ gbà pé òun ló dá lẹ́ẹ̀lẹ́ o ò tí ì parí nǹkan kan o tẹ́ bá níta ló ń ṣèjẹ́ fún ọ ọlọ́lọ́run ni gbogbo ọlọ́run ti kọ́ ní kùránì wá ìrásá àti àwọn ọmọdé kọ́lákọ̀ sàmà wá àti wàlá àrùn làyàkùnrin náà lọ́wọ́ gbogbo ẹ̀ lọ́wọ́ ti kọ́ bẹ́ẹ̀ pé àwọn kèbèrè gan tí wọ́n ṣáájú lọ gbogbo rẹ̀ bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ wọn o ni wọ́n sọ tọ́ba náà ah, ọlọ́run ní fún mi lóúnjẹ ọlọ́run ní ṣe gbogbo ẹ̀ fún mi ọ̀wà kírun ọ̀wà jọ́sìn fọlọ́run onímọ̀gbà inú mi mọ́ inú rẹ̀ ọmọ ìmọ̀kùmọ̀ lọ́mọ o gbọ́dọ̀ jọ́sìn fọlọ́run dandan làwọn fábí sọ fún wa yìí pé ní táwọn ànábí ọlọ́wọ́ bá torí ẹ̀ wá wọ́n kàn wá wọ́n wá tún tawhid rububiyya wọ́n wá tún ṣe torí pé àwọn kèfèrí náà kéde pé wọ́n ní tawhid rububiyya tán àyíní tẹ́lódé wọ́n tún máa gbé òòṣà sí ẹ̀gbẹ́ wọ́n tún máa sọ pé à ìyíkọ̀ rìbú náà ilẹ̀ lọ́ ìsọlìfà wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n tún wá rò pé òòṣà yìí náà á mú gbogbo àwọn wa náà ní àwùjọ dá wa ń náà àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wa ni wọ́n gbà kọ́ lọ́n pẹ́ wọ́n gbà gbogbo ẹgbẹ́ ṣùgbọ́n ẹ wo àgbọ̀nà tí wọ́n ṣe léyìn náà mọ́ níta bá lọ́dọ̀ àwọn èèyàn wa nu àwọn òde ọ̀nà pété wọn ti ń ṣe léyìn ó ti bà gbogbo ẹ̀sìn wọn jẹ́ so tó o bá lọ nígbàgbọ́ nípa sánmà àti lẹ́ẹ̀lẹ̀ gbogbo tó o gbà fọlọ́ ń ló dáa tó o gbà fọlọ́ ń ló ṣe jẹ́ àti mú fún ọ tó o bá tí ì kírun ìbádà o ò tí ì ṣe kankan òun nọ́mbà one irun nọ́mbà one gbogbo ìyókù dábà ń pè ní ìbáadá ó so pọ̀ mọ́ ni kọ́nà ìbẹ́ẹ̀ náà ní duwawu ìbáadá ni bẹ́ẹ̀ ni ìbáadá ni ó mú sí ń ṣe ìwà kírun ó ṣe gẹ́gẹ́ irun nọ́mbà one gbogbo nǹkan tẹ̀lé irun lẹ́yìn ni so olóbi jẹ́ pé ọlọ́run ọba ń pè yín kí ló ń pè yín sí bíbí. pè ní ìlà ìbádàtì yìí lọ síbi kẹjọsìn fóun Ọlọ́run ìjọsìn wa ní àǹfààní ìjọsìn lára àǹfààní ìjọsìn òun ayò àǹfààní ìjọsìn ni kí o. àǹfààní tó ga jù nìyẹn nínú ìjọsìn lìyẹ́gí pírọ̀ làkún kọ́lọ́hún ó lè forí jì yín àwọn àfa wa ní kí ni omi yẹn kí ló máa túmọ̀ náà ni pé bá dọ̀ zùnúbì kó díẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ yín ọlọ́run ó forí ẹ̀jẹ̀ yìí tẹ́ ẹ̀ bá ti ń ṣe bàdà nínú ẹ̀ṣẹ̀ èèyàn èèyàn ní tọrọ tú bá ń bẹ̀ ọlọ́run sì borí ẹ̀jẹ̀ yìí òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́ sọ̀gọ́ ìrù gbẹ́gbẹ́ ìṣẹ́ ọlọ́run ọba sọ fún wa wípé as-salawatul khams ìran wákàtí márààrún wàlìjúmọ́ atú ìlàlìjúmọ́ àti jímọ̀ sí jímọ̀ wà rọmọdọ́ọ̀nù ìlà rọmọdọ́ọ̀nà rọmọdọ́ọ̀nù sí rọmọdọ́ọ̀nù mùkàfìrọ́ọ̀tún lima baynahun gbogbo ẹ̀ ni ó máa jẹ́ pé àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ń ṣẹ̀ yóò máa ádànù ìdàtúni bá ti lè kà bá irú nígbà téèyàn bá ti jìnnà sí àwọn akíní o ẹ̀ṣẹ̀ ńláńlá tó mí wí pé ẹ̀ṣẹ̀ ńlá tó bá tọrọ túbá ń bẹ ó jí àwọn àjọ Ọlọ́run tó bá ṣe zìnà tó bá tọrọ túbá ó jí àwọn àjọ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn ó mutí ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn purọ́ mọ́yàn àwọn afáàsọ pé kí láwọn fi ń dẹ́ṣẹ̀ ńlá mọ́ ọlọ́run ọba ó ti fi àwọn ìpè sí ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ tó bá ti fi gbèsè gbẹ̀gbẹ̀ rẹ̀ báyìí ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ tó dá yẹn sọ tètè tùbá tó bá ti sọ pé ṣe irọ́ ṣẹ̀ṣẹ̀ ńlá ni àbí òkè ṣẹ̀ṣẹ̀ ńlá gbọ́wọ́ gáwó fàlànà tó. gbé jìnnà sí kéèmì ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ tí máa ń purọ́ ṣé kéèmì ẹsẹ̀ ńlá bá wọn olè ẹsẹ̀ ńlá so lóbi jẹ́ pé nítorí bá ti jẹ́sẹ̀ ńlá wọn ni a gbọ́dọ̀ tọrọ túbá ń bẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a máa ń ṣẹ̀ ọlọ́run ọba ìmọ̀ bá wa parẹ́ ẹ̀ṣẹ̀ kéékèèké èèyàn lọ lójú títì owó òkúwo ọlọ́run ọbẹ̀ bá àyàn parẹ́ èèyàn sọ̀rọ̀ tí ò dáa jáde lẹ́nu ọlọ́run ọbẹ̀ bá àyàn parẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run ọba ó parẹ́ fún yàn téèyàn bá ti ń kírun èèyàn déédéé tí sì ń lọ jímọ̀ déédéé tí sì ń gbààwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù déédéé ṣùgbọ́n ọlọ́run ọba sọ pé mí dùnú òbí kù bí ìyẹn máa túmọ̀ sí kí ni o bá dán zunubikum àwọn ẹ̀ṣẹ̀ kan wà téèyàn bá gbé wọ kàbá téèyàn bá gbé kàbá irú wọ ọjọ́ gbèǹde alikiyama irú ẹni bẹ́ẹ̀ tahta mashiatillah abẹ́ kí ni o fífẹ́ ọlọ́run ló wà ṣùgbọ́n téèyàn bá gbé ṣíríkù dọ́dọ̀ ọlọ́run làyín àṣírákítà yá. Yeah. tiẹ̀ gbogbo sẹ́ni ó bàjẹ́ kàbáyìrì tún yàtọ̀ kò ní ba séèyàn jẹ́ ṣùgbọ́n èyí jìyà rẹ̀ àdúrà máa bá fẹ́ lókun ṣùgbọ́n ṣíríkù tiẹ̀ ìwọ́n àbá gbogbo iṣẹ́ jẹ́ so má ṣe bọ́sọ́ lọ́run má dẹ̀ ṣe àwọn afáwa ni kì í ṣe ṣíríkù nìkan ìdáhùn máa ní ṣíríkù òun ni pé kó o máa mú nǹkan mí pọ̀ mọ́ lọ́run kó o máa forí balẹ̀ bóyá o lọ bí Ògún o lọ bí Ọ̀ṣun o lọ gbogbo ẹ̀ o tún wá lọ jẹ́ ìmọ̀ọ́mọ̀ o tún ṣe bẹ́ẹ̀ òun nìkan wá kọ́ gbogbo tí bá ti ń yàn jáde kúrò lójú ọ̀nà tọlọ́run ó ti wà ń bẹ́ẹ̀ bá wọn fa sọ láfi nínà wá kíbùlì Islam tó o bá fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ náà wà nílé báyìí Islam ẹ ti bàjẹ́ bọ́ọ̀ tọrọ túbá o gbọ́dọ̀ ṣọ́ra dáadáa àyè pé àmì ọlọ́run ṣe yẹ̀yẹ́ lára èèyàn ọ̀rẹ́ nìkan tó ní irùngbọ̀n ó lè yàgbé torí ọlọ́run ló fi fi irùngbọ̀n sí ọwọ́ á ló ṣe irùngbọ̀n bíi kìnnì kan so bó o ti sọ yẹn ẹ̀ṣẹ̀ ti bàjẹ́. ọlọ́run sọ pé ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀mọ́ fi ṣe yẹ̀yẹ́ ẹni ọ̀rọ̀ tí wọ́n bá sọ kò rí bẹ́ẹ̀ so lóbi jẹ́ pé ká máa sọ àwọn nǹkan tá a máa ṣe àwọn àfáà ti ṣàlàyé tó lè mú wọn jáde kú olùjọ ọ̀nà ẹ̀sìn so níbi bíi ìtọ́lá wọn bá ń ṣàlàyé ni wípé àwọn ẹ̀ṣẹ̀ kan wà torí pé òun ṣe ìbádà o lè má tọrọ túbá lórí ẹ̀ rárá ọlọ́run sì forí ẹ̀ jì ọ́ àǹfààní ìbádà nìyẹn ọlọ́run ní kí ni ọ àǹfààní ìfàdà ní kí ni o lè yẹ fìrà lápọn ní gbọdọ̀ nítorí kọ́lọ́run ọba kó lè ba àṣàforíjì díẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ yín ìtumọ̀ tó wà rọ́jì nìyẹn níbẹ̀ yẹn àwọn fún dẹ́pẹ́sì sọ nǹkan mi ṣùgbọ́n ìtumọ̀ tó wà rọ́jì nìyẹn pẹ̀lú ànábì nam. ọlọ́run wa ní wáyọ̀ áàkìrọ̀kùn. ìlà ajalẹ̀ ń mùsàmà so ọlọ́run ọba tó wá ṣàlàyé fún wa wípé owó ọlọ́run ọba lára nǹkan tó wọn ọba tó wọn bá ṣe fún yín òun wá máa lọ yín lára ìlà ajalẹ̀ mùsàmà táìmù máa kú ṣé ìbọ́lọ̀ ti ká dára yìí pé ọlọ́run ti ká dára a kẹlẹ̀ di táìmù yẹn gbẹ̀dẹ̀ ọlọ́run ọba máa lọ wa lára ìgbà fún wa ṣùgbọ́n ń ṣàlàyé fún wa yìí pé pẹ̀lú àánú ọba ń ṣe ìbáàdà dáadáa ìbáàdà yẹn ò ní lọ́dọ̀ títí tí gbà tó fi kú ó fi dé àánú tó yẹ ọba máa ń jẹ́ kí bàbá ò ṣe fọmọ èèyàn nìyẹn ẹ bá ti gba ẹ̀sìn ọlọ́run ọba yóò máa bá pa gbogbo kí ni o ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò máa bá parẹ́ bí tí wàá ń jọ́sìn yẹn àánú ọlọ́run wà wà lórí ẹ̀ kò ní kú lójú ọ̀nà ẹ̀sìn yẹn ọlọ́run wà lọ lára lórí ojú ọ̀nà yóò á kérù kún aláṣẹbílì lẹ́kọ́ẹ́rì ìlàkínníwọ̀ ajalè mùsàmà. tó bá kẹfẹ́ rí náà ọ̀rọ̀ yẹn ló ń bá lára ìlà ajalè mùsàmà ìdánwò náà ní òkú náà ní òkú kọ̀bá àṣẹlọ sùúrù ọlọ́run nìyẹn kò ló wá sáré wá fìyà jẹ <laughs> ọlọ́run ló sáré wá fìyà jẹ lẹ́lẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀ máa lára lórí ẹ̀sìn ẹ̀mí kúrò lójú ọ̀nà ẹ̀sìn ìlà ajalè musamman. kí ni ajalè musamma yẹn ìlà yaomi mọ́ọ̀tìkù bọ́jọ́ tẹ́ kú ọlọ́run bó fi lẹ́bẹ̀ẹ́ àánú kéèyàn wọn sì bá dà nìyẹn ẹ bá ń bá dà rẹ̀ dáadáa tó ń kírun gbogbo ẹ kò ní sẹ́nìkan tí ó wà tí ó wà sẹ́rí ọkàn rẹ pé orí wa lọ. lóbi jẹ́ pé ọlọ́run bá máa ń sàánú ẹ mùsùlùmí tí bá ń kírun dáadáa aláwọ̀túlì ìmánì ó wà dénú ẹ̀mí ẹ̀ yóò wá wò pé nígbèsè ayé òun láéláé <laughs> tó máa ń sọ̀rọ̀ pé kéèyàn ó di kéèyàn ó di nǹkan bí yàtọ̀ sí Islam yóò wò nínú ẹ̀mí ẹ̀ pé yóò bẹ̀rẹ̀ lè sọ pé yóò bẹ̀ bẹ̀rù ọlọ́run ní oṣù wọ́n sọ pé ah, ó dayé àtúwá <laughs> ṣùgbọ́n lómi òun dídìrín tiẹ̀ tí bá sọ kan bá ń sọ̀rọ̀ kan yóò tún sọ pé mò ń gbọ́ tó ń sọ náà ó jábẹ́ ó jábẹ́ pé irọ́ ni gbogbo tó ń sọ irọ́ irọ́ látòkèrè mi délẹ̀ òun lòún sọ òun sọ̀rọ̀ ló gẹ́gẹ́ bẹ́ẹ̀ adúlá ni òun òun ẹ̀jọ́ rẹ̀ òun ródòdó nù kẹ́tí olówó lọ́wọ́ máa sọ ẹni ò ṣe ìbádà rẹ̀ dáadáa bó yẹ kó ti ṣe ni tí mùsùlùmí bá ṣe ìbádà rẹ̀ dáadáa bó yẹ kó ti ṣe ni ó máa ma títóbi ẹ̀sìn ọlọ́run kì í ṣe pé ó rí kèfèrí lẹ́ni tó máa ẹ ṣe dáadáa sí bó ti yẹ kẹ́ ẹ ṣe dáadáa sí ṣùgbọ́n ó mọ̀ wípé eléyìí ọ̀tá ọlọ́run ni ọ̀tá mùsùlùmí sì ni ìbára lẹ́yìn ó ṣe dé bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá dé sọ wípé wẹ́ẹ́wẹ́ẹ́ ọlọ́run nìkan ló mọ̀ ẹ̀ wọ́n náà ló kàn dá gbogbo wa wọ́n kàn dá wa síbẹ̀ náà ní ẹ̀ ti sìn tí mo ti yanjú ẹ èmi ò rẹ èmi ní i don't argue èmi kàn fún gbogbo ẹlẹ́fọ́ lọ́wọ́ ni ara o ó ní imáàdì náà ní ìrẹtẹ́bí rẹ ó dúró gbìngbìn pé ẹ̀sìn ló ń sìn yìí ẹ tí bá ti ń ṣe nǹkan ní ìtọ́ yàtọ̀ sí kèfèrí ni ìbáadà ni wọ́n ní kéèyàn rí bẹ́ẹ̀ tó o bá ti nílùú eléyìí lẹ́mìí o ò dé stéèjì ẹ̀sìn ọlọ́run dáadáa tó o bá ń dáùtù sẹ́sìn ẹ̀ tó ń dáùtù sẹ́sìn ẹ̀ mo wà lẹ́gbẹ̀ẹ́ nìkan àwa lọ sí UCA àwa lọ lẹ́gbẹ̀ẹ́ mi wá ní pé ah, ah ustaz àfáànàsì ló ń tẹ̀lé ọ̀dùnmọ́ rẹ̀ ó wá fẹ́ ṣe àgọ́ ní pé ah, wọ́n ta ló kọ́ ibi ìtọ́jú ṣe kí ó jẹ́ kíkọ́ báyìí wọ́n ní Awólọ́wọ̀ ni wọ́n á ní ah ọkùnrin tíráyò ṣé yóò sì wọ náà báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni wà láàyè wọ́n ní wà láàyè yóò wọ náà torí pé kèfèrí ló kú sí aladọ́hìrì yóò wọ náà tí ò sí ẹ̀mẹ́jì bẹ́ẹ̀ mo ní tí wọ́n gbé ọba tuntun wá dá òtù ẹ̀ báwọn wọn náà ti di kèfèrí níwájú Ọlọ́run bí mùsùlùmí gbọ́dọ̀ ti jẹ́ nìyẹn so bí mùsùlùmí mo ti gbọ́dọ̀ jẹ́ nìyẹn o gbọ́dọ̀ compromise nǹkan tí o ṣe compromise kó má bàa kó bá àárín wájú Ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run ń sọ fún wa pé. tó o bá ṣe ìbáadà rẹ dáadáa ọlọ́run ọba yọ àkírùkùnmílà ajálì musamma yóò jẹ́ kí ìbáadà yẹn wà pẹ̀lú rẹ dìgbà tó fi kú àánú ọlọ́run tó gbọ́kàn tiẹ̀ náà ti dúró pé òdodo ló mú dání òdodo yẹn ni ó máa wà pẹ̀lú ẹ lọ ọlọ́run ti ẹ̀ nìyẹn náà ọlọ́ni ẹ wá wo ẹskíùsì jakujaku tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí máa ń mú wá ṣubú à alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú wá nìyí wọ́n ní wípé wọ́n ní àà ẹ̀yin yìí we are the same kankan náà jọ ni wá náà the same woman being kan náà jọ ni wá tọ́lá bá fẹ́ sọ pé kẹ́nìkan wa máa jíṣẹ́ fún wa ó yẹ kó má jẹ́ woman being ọmọ èèyàn irọ́ ló ń pa o tó wáá gbé kèsì woman being ló wá fẹ́ pé àwọn màláìka ló wáyé níbi màláìka ni wọ́n ó lè jọ́sìn dáadáa ó lọ́n kẹ́ wọ́n gbà ó lè jọ́sìn dáadáa sọmi èèyàn irọ́ ti pọ̀ jù rújúrújú kan tí wọ́n kọ́kọ́ mú wa nílé wọ́n ní ẹ̀yìn yìí àhà bóun rẹ̀ yóò ti wá jẹ́ abala bíi wa. ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí di sẹ́ẹ̀mù jọ ni wa èèyàn bíi tiwa náà lẹ jẹ́ irọ́ bẹ́ẹ̀ ni èèyàn máa jẹ́yàn bíi tèèyàn èmi àti àjọ jẹ́yàn bíi ara pẹ̀lú mi láàkẹ́ ìjura wọn lọ tí wọ́n gbọ́n máa wò pé àà ah, ah, eléyìí tún ní làákàyè o rẹ gbogbo làákàyè kéèyàn níláyé àwọn tó ní ṣáájú lọ àwọn tó ṣáájú lọ ti ní gbogbo ẹ̀ ìmáàmù ṣááfì tó máa bẹ́ẹ̀ ka kó kàn ká látòkè délẹ̀ ni ó ti há sórí kó kàn ká láti bí kó kàn pè é jáde lẹ́nu tí ó fi débi so ó sì ti há sórí ó ti wà lórí ẹ̀ ẹnìkan nínú àwọn tọ́lọ́wọ́n bá ṣe dáadáa fún lórílẹ̀ ayé ẹ́ náà ló ti lọ. so olóòwò bá ní ìyàtọ̀ tí máa ń ṣe fẹ́mi kọ̀ọ̀kan àwọn kan jura wọn lọ lágbára àwọn kan nílàáká ìwọ́n jura wọn lọ àwọn àdébí olóòwò náà èèyàn bí nígbà náà ti rí ni wọ́n jẹ́ ṣùgbọ́n láwọn ọba kẹsà wọn lẹ́sà lọ́sọ̀ pé mo fún wọn lówó mo fún ọ lọ́gbọ́n mo fún ọ ní nǹkankan ìjọba ọba kẹsà wọn àdébí olóòwò náà nìyẹn ìyẹn làwọn àdébí olóòwò máa padà sọ fún wọn pé èèyàn ibẹ̀ ti sọ gẹ́lẹ́ náà lórí ṣùgbọ́n ọlọ́run kàn ṣe pé ìtì máa ṣe láàrin èèyàn lọ́lọ́run ṣe fún wa ìtọ́lọ́mọ ọkùnrin àtòbí ní ìsìn séèyàn kọjá ni wọ́n ní ṣùgbọ́n láwọn bá ṣe nǹkan kan fọkùnrin kò ṣe fóbìnrin ó ṣe àwọn kankan fóbìnrin kò ṣe fún kíni o ọkùnrin tóbi bá lóun fẹ́ dọ́pin ọfẹ́ bá yá ara rẹ̀ jẹ́nu so bẹ́ẹ̀ lọkùnrin náà tó wà lọ́wọ́ rẹ̀ dòbí tó lóun fẹ́ lọ́lùtí òun fẹ́ máa ṣe irun ọfẹ́ bá yá ara rẹ̀ jẹ́nu so ọlọ́run ọba ní máa ṣe kí ni o ìdẹ̀kùn ìmọ̀ ẹjẹ́ ká jura wa lọ àwọn ànábí ọlọ́run ọlọ́run ní kí wọ́n wà ní lẹ́bù tó ga nínú gbogbo àwọn ọmọ ènìyàn àwọn kan náà tún wà tán tún wà ní lẹ́bù tó tẹ̀lé wọn lọ ẹ̀dígẹ́ ní sinmi àwọn yẹn tún wà tó tún wà ní lẹ́bù àwọn kan ní olójú ogun àdínní àwọn sọ̀rọ̀ àbájọ sọ pé ah agbára mi ò gbé ogun àwọn kan jẹ́ ṣùwádà ọlọ́run ọba ń sọ gbogbo nǹkan dìrọ̀rùn fẹ́ntọ́ bá wù ú so wọ́n. wọ́n ní ẹ̀yin ànábí ẹ̀yin tẹ́ jẹ́ òjíṣẹ́ ọlọ́run yìí abara bíi ìwàlẹ̀ jẹ́ kàdébẹ̀ kàdéwájú kọ́lẹ̀ ẹ̀hán. pọ́ǹtì wọn ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n gbà pé àwọn bàbá àwọn tó ti ṣáájú lọ àwọn ni wọ́n gbé sọtẹ́lì kan bá wá dé tó bá sọ wípé òun mú nǹkan kan wá táwọn bàbá àwọn tó ṣáájú lọ ò ṣe ó mú wípé ẹni yẹn ìmùkùmù ló mú wá àwọn abẹ́rẹ́ lọ́wọ́ wọn pé bàbá yín sọlọ́run jìbìrì ìlú sí wọn ni kò rán màláìka sí wọn ṣé wọ́n mú ìwé wá ni wọ́n ò mú ìwé wá wọ́n kàn gbogbo sí ayé wọn bó ti rọ̀ wọ́n lọ́rùn ni. ọlọ́run bá fi bú àwọn bàbá wọn àwọn náà kọ́rọ̀ bá àwọn bàbá wọn ọlọ́run ní ṣe wọn ọmọ bá àwọn bàbá wọn láyà kìlú náà ṣe à kò sí làákà ìlórí wọn ni wọn bá àwọn bàbá wọn láyà tàdú wọn ò mọ̀nà ni àwọn ni wọn kọ́rọ̀ bá àwọn bàbá wọn tó ṣáájú lọ ẹ bá kú ní àsìkò dáná bí ọlọ́run ọba ò sí ọlọ́run tẹ̀sí ẹ̀ lálẹ́kì àmọ́ yóò sì jẹ́ pé tó bá fi lè páàsì yóò jẹ ní àlìjẹ náà tí ó bá páàsì yóò jẹ ní iná tí wọ́n ti lọ báyẹn wọ́n ní àwọn bàbá wa tó ti ṣáájú lọ ipe nǹkan tí wọ́n ṣe yẹn òun ló gbọ́dọ̀ dà pé tí wọ́n bá wá dé lọ́wọ́ tó wá mú nǹkan tó yàtọ̀ sí wa wípé so àní ìgbà lọ́wọ́ rẹ̀ ṣubú àìrọ́ pa o tí wọ́n dẹ̀rẹ̀ báwọn ànábì ọlọ́run ọba kan ti wá síwájú tó jíṣẹ́ fáwọn tó ṣáájú lọ wọ́n tún wá ń parọ́ pé ara ó ti takò táwọn bàbá wọn dáhùn bàbá wọn náà kápẹ́rẹ́. ẹlẹ́gẹ̀dá ẹlẹ́gẹ̀dá fàtú náà bìsí. ẹlẹ́gẹ̀dá wa ni ẹ wọ́n ti fún wa ní bìlìbà náà ti làwọn ànábì ọlọ́run ọba mú wa o wọ́n wá láwọn nídìí sùlìtọ́ ní mùbí. kí ni wọ́n nídìí ni pé àwọn nídìí nǹkan tẹ́yìn máa fojú rí tó àwọn ọmọ yẹn láìkẹ́lẹ́ mérekù tẹ́yìn fojú rí so ìjọ náà máa yẹn lórí ayé lónìí nù ìjọ fi ń jẹ́ àwọn yẹn lórí ayé mérekù nítorí fẹ́ràn náà àwọn náà sọ ìwé yìí lásán Quran ó ti tó ní mérekù fọmọ èèyàn ìwé tó wọ́n fi gbogbo àwọn ànábì ọlọ́ ó ti tó ní mérekù iṣẹ́ wá yìí ẹ̀ ti tó mèrè kù ní ara ah, àníkéyàn fọ́ bọ́yà lójú báyìí ah, kójú kójú kó sì là so ìkànnì àyàn láìkí tí wọ́n nù òkè àwọn ìnáwó sáàyè báyìí kí wọ́n ṣubú lẹ̀ kó pàdégùsì kó lọ sínágọ́gù so ìtàyà bẹ́ẹ̀ nù so ìtàyà mọ̀ ní pé ẹ̀dá lè mú mèrè kù wá pàtàkì ẹ̀dá rẹ̀ bá ń ṣe. so elu wà máa parọ́ tọ̀ jẹ ló wà náwó síbi ààrẹ pé irọ́ ló ń pa ó ọ sáàjì tiẹ̀ ọkọ yóò sì àti ẹ̀kọ́ jẹlé iná so ìgbàgbọ́ rẹ ni ó mọ̀ lára dá ṣé kò wá nígbàgbọ́ ni wọn lẹ́nu kò dìde ń wọn <laughs> ti àwọn eléyìí náà ní kí ni wọn ní kí àwọn wọ́n ní kí wọ́n mú ẹ́fídẹ́ǹsì tó tún fojú hàn wá ẹ́fídẹ́ǹsì tí ò fojú hàn náà ń béèrè o ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ pé àṣetọ́nu máa ti bẹ̀ẹ́ wọlé o ní pé ẹ́fídẹ́ǹsì ẹ̀ máa fojú rí bí ọ̀pá Musa ìgbà tí Musa mú ọ̀pá wá tó dejò ṣé fìdánù ọlọ́kọ́ àwọn tó lè mú ọ̀pá wá tó dejò wá ẹ́fídẹ́ǹsì ẹ̀ pé irọ́ pọ̀ ń bẹ̀ ònàmúwa Kùránì ọlọ́ọ̀ni fàátù bí súra ti mímísìlì èyí ò ṣe é mú wá èyí evidence tí o ṣe mú wa lélẹ̀ ṣùgbọ́n evidence tí yẹn o ṣe mú wa o ṣe mú wa so pé gbogbo nǹkan yẹn ló fi jẹ́ pé evidence irú tí a máa fojú rí yẹn bí ọ̀pá Musa bí kí èèyàn foyín nǹkan gbá pàtà kí ẹran jáde níbẹ̀ àwọn tó lè ṣe nìsín wa ó fi ìdágbá padà ẹran ó sì jáde níbẹ̀ tí ó jáde láti máa padà wọn àìmọye táwọn èèyàn ń ṣe lórílẹ̀ ayé tó jẹ́ aburú tí wọ́n ń ṣe ìyẹn ní àwọn kan tí wọ́n jẹ́ àwọn àwọn ṣéèkù yànnàyàndé kan òun àwọn ń lò táwọn èèyàn tó wá lọ bó sẹ́bẹ̀ wọn. pépé nǹkan mùjísà yẹn làwọn àwọn rò pé a ah, àbá a ah, ọmọ ìdẹ̀sùnmọ́ ló bàjẹ́ a ah, subhanallah ẹ má kó bára yín níwájú ọlọ́run àwọn èèyàn yìí nǹkan tí ò gbà ni wọ́n lọ èṣù ni wọ́n lọ so mọ́ ìtàwọn èèyàn náà ń fẹ́ ni wọ́n lọ ṣe so kọ́nà kó sànù wa ló máa ṣàlàyé lọ ní ọ̀la so ni pé zero minutes wọn náà fún mi ìrò pé tí ń jẹ́ zero minutes náà ni pé o ti parí so subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.